أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي سمى الدين وعظمه وأنزل الكتاب وأحكمه وأرسل محمدا بالحق وعلمه إخوة الإيمان ألا إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم إخوة الإيمان إن من الصفات المذمومة والخطيرة على الإنسان الاستعجال ومن خطورتها أنه لا أحد يسلم أو يسلم منها فإن الاستعجال صفة تقف وراءها نفس مندفعة فقتل الأبرياء من آثارها والطلاق من ثمارها واليأس من أضرارها وترك الدعاء من مظاهرها فنظر, فنظر الإسلام فيها نظرة الاعتدال فلا يمدحه بالمرة وإنما يمدح بعضه ويضم بعض إذا فالاستعجال معاشر الأحباء منه ما هو محمود وما هو مذموم إن الله سبحانه وتعالى خلق الإنسان من عجل لذلك كانت من طبيعته ويدع الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولة فصار وصفا له إن الاستعجال إخوة الإيمان في الأمور قبل أوانها ووقتها مفسد لها في الغالب وإن التأني والتثبت والنظر في العواقب من عزم الأمور وسمات أهل العلم ولذلك أمر الله سبحانه وتعالى بالتأني وعدم العجلة فقال ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه نتيجة لجهل الإنسان وضعفه فقد يظن أن في العجلة تنفيذ الأمور والوصول إلى الهدف بأسرع طرق إن الاستعجال إخوة الإيمان مذموم في شرع الله إلا في أمور الآخرة والعبادة على وجه التشريع لذا جاء ديننا الحديث ليهذب الأخلاق ويمنع العجلة في التصرفات ليقطع دابر الندم ولن تتحقق هذه الغاية إلا عندما يهيمن العلم النافع والعقل الرشيد على التصرفات والعقول وتأخذ بالحلم والرفق والأناه كما أرشد المصطفى صلى الله عليه وسلم فقال لا يكون الرفق في شيء إلا زانه ولا ينزع من شيء إلا شانه وقال أيضا التأني من الله والعجلة من الشيطان أقول ما تسمعون وأستغفر الله لي ولكم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ ọba tí kẹrẹ̀ ò láàlà dájúdájú yìí ti fi péye jùlọ nú ọ̀rọ̀ ní alukur'an èyí tí sì fi dáa jùlọ nú ìlànà onísúnà òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam. èyí ti fi burú jùlọ nu àlámẹ̀rí òní tí adádadálẹ̀ rẹ̀ sínú ẹ̀sìn adádálẹ̀ Isina ni ìṣìnà sì máa kọdíyàn kúrò lójú ọ̀nà àlùjánà gbogbo ẹni bá tọpasẹ̀ ìfẹ́ inú rẹ̀ ní títàpá sí súnà òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ yóò tọ́ ìyà emi wò kọ́lọ́hún kó la ẹ̀mí àtẹ̀yìn kúrò níbi náà. ọ̀rọ̀ orí mímbàrí wa lónìí òun náà ni ọ̀rọ̀ kan tí ń dá lérí kíkanjú àti ewu tí ń bẹ́ńbẹ́ ìwà ń wára àìkú farabalẹ̀ nínú àwọn àléébù tí ń bẹ láwùjọ ni bó ti já sí pẹ̀lẹ́kùtù <clears throat> ìṣemẹ̀dọ̀ ìmọ̀ ṣe yááyì nínú àwọn òdodo ìwà múmìnì ni mélòó mélòó lé ló tú látara ìkò farabalẹ̀ mélòó mélòó ọ̀dẹ̀dẹ̀ ló ti dàrú látara ìfarabalẹ̀ mélòó mélòó àwùjọ ló forí sápọ́n nítorí ìwàǹwara ìgé ti tú nítorí pé ọkọ ò farabalẹ̀ fáya rẹ̀ àìkò ní sùúrù fúnra ẹni ó tú ìfẹ́ bákan gba ọmọ kéwú tó kéwú a àfa rẹ̀ tí wọ́n lérò pé òun ti nímọ̀ tán ọ̀hálímù rìmáyàtà kùlẹ̀yọ̀n èmi ní ń kọ́ ọgbọ́n ń tawọ́ lójoojúmọ́ fẹlẹ́mà stẹ́dà sàáìdù hùrọ̀mẹ́ni ṣùgbọ́n gbà tọwọ́ rẹ̀ tó tọ́ tán. èmi náà ló dojú ọfà kọ àṣàì kò òun ló fà á tíyàwó fi lérò póbìnrin tí ń ọkọ òun àlè ni àṣàbúrò rẹ̀ lóbìnrin ni àìkò farabalẹ̀ òun ní ń fà á ma kí òun fi lérò wípé òun ju àfa òun lọ bọ́mọdé bá ní aṣọ bí àgbà ǹjẹ́ sí yóò tiẹ̀ lákìsà bí àgbà <clears throat> òun ló fà á tẹ́ni tí ń jọ́sìn fi lérò wípé kò sẹ́ni tó mọ̀ jọ́sìn kan ṣe tó tó tòun àsóhun nìkan lọ́lọ́run tẹ́wọ́ gbà jọ́sìn òun. ìsìláàmù kíyèsí ìkánjú ní kíkíyèsí alábala méjì abala àkọ́kọ́ nípa wípé kò sí láìfi lójú ọ̀nà ń tẹ́sìn bá ní akánjú lórí rẹ̀ lójú ọ̀nà bó ti ní akánjú. lọ́rọ̀ tí ó sun wa síbi dáadáa lálùkìyàmà tí ó sì ṣe wá lójú kòkòrò síbi sísin lọ́wọ́n bá fastabiqul khairat ẹ sálápá ń tètè dáadáa. àsójú ọ̀nà kejì ìsìláàmù ń kórìíra kíkájú lérí wípé gbogbo ń tí a bá máa ṣe mẹ̀dọ̀ mẹ̀dọ̀ pẹ̀lẹ́kùtù yáàyè ní máa jẹ́ gbogbo ìgbà tó máa nìyẹn bá ti ń bẹ lẹ́ni tí ń kánjú. Iwan wara ó máa sun síbi pé kó rẹ̀ tán àìkò farabalẹ̀ yóò jẹ́ máa fojú rẹ̀ náà dáadáa àwọn ẹlòmíì ìfẹ́ inú kákánbà yóò jẹ́ máa rí wípé kò sẹ́ni tó dáa tóun. ويدعو yoo ma دعاءه léwu àdúrà tí ń tọrọ tí ò sì lérò tí ò lérò rẹ̀ àmọ́ yóò máa rò pé dáadáa ni. wa kana al-insanu ajula ọmọnìyàn oníkanjú ni. <clears throat> al-Imam Sa'di oni law istajaba Allahu du'aahu la ahlaka. bọ́lá ọba bá gbàdúrà rẹ̀ ni torí pé kò kúkú máa ń ti ń wí ọlọ́run ọba ọba kó parun bá Farabale n'ime gbogbo afa tujasikpe bogbotambasi lama lero okpekowaya irekujenwaa sisa ola subhantala inko nebire sọlọlọh aleghiasalam wekpe ninu ya yi jijemụmini onikomasimedo bojubafarabaleya orim lójú ọ̀nà kíkẹ́kọ̀ọ́ bá a bá ṣe mẹ̀dọ̀ a ó mọ̀ sí i lójú ọ̀nà sísìn lọ́wọ́n bá a bá ríra wa tán a ó gbèrú sí i níbi ìsúnmọ́ lọ́wọ́nba. باعتقاد أننا لا نعبد الله حق wípé a ò ọba sìn ní pàápàá bó yóò máa wá lékún fún wa lórí ṣíṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti sísìn síwájú sí i. àṣẹ́ngbà tó ń ṣe ọlọ́run bá sallallahu alayhi wa sallam ti ń sọ wípé ìmọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ látàdọ̀ ọlọ́run ọba ni gbogbo ìgbà tá à ń ti ń fara balẹ̀ ìṣesí àtọ̀dọ̀ ọlọ́run ọba wa ni. wal ajalatu mina shaytan ìmọ̀ kánjú àtọ̀dọ̀ ṣètọ́nù ni yálà ń tọrọ nǹkankan ni kò tí ì dọwọ́ rẹ̀ mọ́kànjú yálà ń ro kankankan ni ọ̀ tí ì fọwọ́ bà mọ́kànjú ìmọ̀ ṣe mẹ́dọ̀ láyà kúnnù fi ṣe in ilà zana bọ́kọ bá ṣe mẹ́dọ̀ fúnyàwó rẹ̀ yóò kọ́ sọ̀bà àṣàlẹ́bù tọkọ bá ṣe níbi pé ń yóò máa bàfẹ́ rẹ̀ jẹ́ lọ́dọ̀ aya rẹ̀ la yakunu fi shay'in illa zana ṣíṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní máa sí níbi nǹkan kan àfi kó máa kọ́sọ̀ba gbogbo nǹkan bá ń ṣe gẹ́gẹ́ bí olùgbàgbọ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí i àṣà ìṣepẹ̀lẹ́ òun ló jó lérò pé gi ìpákò tí wọ́n kó síwájú pé sìgá ni àti ká lọ́ọ́ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọ̀ọ́ bá ti rí i wípé kì í ṣe sìgá àìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà lójú fìbínú ṣe ọmọ tó bí ní ṣùtá torí pé asọ́bùrù ìndà sọ́dmẹ̀tì òòlẹ̀ ó ń sọ ọlọ́run bá ní tájàlú bá dé wìrì sùúrù ní máa ṣáájú kéèyàn má bàa wá ṣàṣìṣe. a ń ṣàṣìṣe sọ́lọ́run ọba subhanahu wa ta'ala yálà atẹ́gùn ti ń fẹ́ ni àbí gbóná ti ń gbóná ó ń sọ ọlọ́run bá ní Allah azza wa jalla sọ pé <clears throat> yu'dhini ibnu adam ọmọ ẹ̀dá dáàmà máa ń ṣe sùtá fún mi yasubbu dahar ń bú ìgbà torí pé ń kanjú wa ana dahar èmi náà lọ bá ìgbà uqallibu al-layla wan èmi ní ń darí ọ̀sán àti òru àsádàmú ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ló fa ata nabi musa alayhi salam ó kánjú nígbà tí ọlọ́wọ́n bá pè é níṣẹ́ láti jíṣẹ́ fáwọn al'umma rẹ̀ láwọn tó là kúrò níbi àjàkà firaun àti ìdààmú àti ìmúnisìn pípa ọmọ ọkùnrin wọn sísọ ọmọ obìnrin wọn di yẹ̀yẹ́ oṣù ọlọ́run bá sallallahu alayhi wa sallama ó ní ká ní musa ò bá kánjú ni rahimallahu musa kọ́lọ́run kó ṣèké fún musa law lam ya'jal laqassa min hadithihi ká ní kò kánjú ni kò bá rọ́rọ̀ rẹ̀ sọ fún àwọn ọmọ ìsírẹ́lì wọn bá rí gbọ́ yé ma a'jalaka an qawmika ya musa kí ni tó mú ọ kánjú kúrò ládọ̀ àwọn àjọ rẹ̀ rẹ̀ musa. فألقى الألواح النبي موسى بنو أجتكا دمله النبي يونس وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات النبي يونس أكجو ó kúrò lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ lẹ́yìn tó pèpè sí tọ́lọ́run ọba tí wọn ò gbọ́ ó darí wọn sí tọ́lọ́run ọba wọn ò gbà. Allah azza wa jalla bá nàbí wípé fasbir ṣe sùúrù fún dájọ́ ọlọ́run ọba rẹ wala takun ka sahibil hut má dà gẹ́gẹ́ bí ẹni ẹja nì tẹja gbé mi torí pé ká ní ò bá kánjú ni kò bá rọrọ ọlọ́run ọba rẹ jẹ́ pé anabi Yusuf kánjú wa qala lilladhi dhanna annahu najin minhuma ẹni tó lérò pé ó lànà àwọn méjèèjì ló sọ fún un pé uzkurni inda rabbik dákùndákọ̀ mi fọ́lọ́wà rẹ sọ fún pé mi náà wà níbí kó lè yọ mí kúrò ní ọ̀fìn fẹ́ẹ́ntẹ́hùn ṣètọ́n zikra rabbik èṣù wá gbà alágbe iṣẹ́ rẹ̀ láti jẹ́ falabitha fi sijni bid'a ó pẹ́ fá nínú ẹ̀wọ̀n kálá nàbí yusuf ò kánjú jíjáde ọlọ́run ọba ò bá ti yọ ṣáájú àsìkò rẹ̀ àtẹni tó sóògùn àwúre àsìkò tọ́lọ́run ní ó lówó náà lówó rẹ̀ dé sí kíkájú tó kọjú nì ó ṣe déédéé ìgbà tọ́lọ́run ní owó òun ó dé ó wá jáde àwọn òfin idha ra'ayta Allah yu'ti al-'abda 'ala ma'asihi ma yuhib fa innama huwa istidraj. ẹni ẹ bá rí ọba ń fún ní ti ń fẹ́ lórí ṣíṣẹ́ ọba ẹ̀dẹ́ ni. bihi lisanaka lita'jala bihi ọlọ́run ọba bá nàbí Muhammad wípé ọ̀ gbọ́dọ̀ kánjú ń kánjú khawfan nisyan kún un má gbàgbé ń ń yára wíkẹ́ ó lẹ́yìn Jibril bá wípé má má má yára torí kọ́ lè tètè má. Allah azza wa jalla mà pé àwọn máa kájú yóò máa wá dán wa wò pẹ̀lú àwọn nǹkan kan ẹlòmíì ṣe wáyé kí ó ti fẹ́ tọdún mẹ́wàá tí ń ti ń pòrí rẹ̀ gbogbo brókì òní ń bẹnu làákàrí rẹ̀ ẹlòmíì ṣe jáàmù fá kò fẹ́ síbi sẹ́ńtà tí wọn ti dá ọkọ rẹ̀ mọ̀ ǹjẹ́ tó bá mẹ́rin ipe ń bẹ nínú àwọn ẹni tí wọ́n tẹ̀ exam ṣáájú tiẹ̀ tí wọ́n kú ṣáájú kan tó parí àbí ń bẹ nínú àwọn ẹni tó ṣe wípé wíwọnú iléèwé wọn kété tí wọ́n wọbẹ̀ èrèkùnrin yíyàkuyà ní ó yà. ولو استجاب الله له دعاءه لأهلكه الإمام السعدي ó ní Qatada ní bọ́lá wọn bá lè gbàdúrà wa bá ń ti ń kanjú wí kò bá kó parun bá wa. walaw yu'ajjilu Allah linnasi sharra isti'jalahum bil khayr sharra isti'jalahum bil khayr laqudiya ilayhim. tó ṣe pé bá ń ṣe ń lọ́lọ́run yára gbàdúrà wa ni a bá ti parun. mélòó ẹni tí ń tọrọ ọmọ tó ṣẹ́sí pé tó bá wo saakún ní yóò ra àwọn ọmọ kan tó ṣe pé ẹkún ọ̀la ni wọ́n àwọn òbí wọn mọ ní àbá sì ti má ti bírú ọmọ báyìí mélòó mélòó ẹni náà tí ń bẹ lọ́n pé àyìnbá sì ti wá lọ́kọ báyìí àmọ́ tó bá rẹ́ni tí ọkọ rẹ̀ máa ń lọ ní búlálà lọ́sàn-án láàárọ̀ àti lálẹ́ yóò máa dúpẹ́ ni pé àṣé ẹ̀rọ jìlẹ̀ lahum bishar wa ujjila liya bilkhayr wọ́n kájú fún pẹ̀lú aburú ni àṣelélọ́ lára tèmi oore ni. alistajalul madmum àwọn ìkánjú tí ó bẹ́sìn mu istijal fi du'a ká máa kánjú nígbà tá à ń bá ń ṣàdúrà. ó ṣe ọlọ́run bá sallallahu alayhi wa ó ní yustajabu li ahadikum ma lam wọ́n máa gbàdúrà ẹnìkọ̀ọ̀kan yín Allah ní yé gbàdúrà yín àfi nígbà tí ẹ bá ń ti ń kánjú àṣekájú máa ń fa kájọ jàtẹ̀wọ́gbà wọ́n lẹ́m ẹ̀rọ ó ń ṣe olóòrùn bá ní ń ṣàdúrà lára àwọn ẹni tán ní gbàdúrà làwọn ẹni àsèmùmí ni ò ní máa kájú nígbà tí ń bá ń ṣàdúrà ìkájú níbi irun kódà bá a bá gbọ́ ó ń sọ lọ́wọ́n bá sallallahu alayhi wa sallam ó ní idha sami'tumul iqamata bẹ́ẹ̀ bá gbọ́ tí wọ́n gbé iqama fala ta'tuna wa antum tas'un ẹ má wà lẹ́ni tí ó máa kájú alaykumus sakinata wal waqar pẹ̀lẹ́kùtù dọwọ́ yín ṣíṣe mẹ̀dọ̀ ó dọwọ́ yín a ó lérò pé nǹkan jùlọ kírun nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni bá kọsẹ̀ lórí ṣíṣe bẹ́ẹ̀ ọlọ́run tún bi léèrè ni. ma adraktum fasallu èyí ẹ bá bá ẹ kí wa ma fatakum èyí tó bá bọ́ fún yín ẹ san padà. su'u istijal ó ń sọ ọlọ́run ọba rẹ nìkan tó kírun ó ní irja fasalli fa innaka lam tusalli padà lọ kírun tọrọ tí ì kírun rárá <clears throat> torí kánjú kírun ànábì láwọn ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ó lé orí irun ni wọ́n wọ́n èyí pé rúkú wọ́n èyí sì pé sùjúd oníṣẹ́ ọlọ́run bá júwe fẹ́ni náà ti ń kánjú kírun pé dúró kọ kábàrà kọ kírun tó wù ọ́ lẹ́yìn fatiha. kóòtù tẹ kọ́kọ́ hẹ́tẹ́ tọkọ mọ iná rọ́kìá kóòtù tẹ kọ́kọ́ títí tó fi máa ṣe mẹ́dọ̀ lórí títí tẹ kọ́kọ́ kọ́ gbórí sókè hẹ́tẹ́ tọkọ mọ iná kìyàmà ọ̀kọ́ ìmà kọ́ wárí kọ́ ṣe mẹ́dọ̀ lórí ìnáró rẹ̀. alistair jẹ́ ìmọ̀ kanjú nínú rẹ̀ ni musabakatul imam. ká máa bá máa mú ṣèdíje oṣooṣọ́lọ́mba sallallahu alayhi wa sallam oni ma ya'manu alladhi yarfa' ra'sahu fi as-salati qabla al-imam kí ló fi lọ́kàn balẹ̀ ta ló ní ó fara balẹ̀ lẹ́ni tí ń bá màámu ṣèdíje tí ń gbérí rẹ̀ sókè ṣáájú imam lórí irun. أن يحول الله رأسه يوم القيامة رأس حمار وفي رواية أن يحول الله صورته صورة حمار تنوضو من يونا ذاك بعد لجو القيامة سياونا كتا كتا تريقين كنزو أو ما كجو يرو كجو بودا لا لناني ìmọ̀ ma láti ṣàtúnṣe a ó gbọ́rọ̀ lọ́dọ̀ ọ̀tún a ò ní gbọ́ kejì ẹnìkan bá nàbí alaihi wasallam ó láwọn ará Mẹ́kà ti dé wọ́n ṣàbòsí o ń pariwo ya nabi ó ń sọ lọ́wọ́n bá sallallahu alaihi wasallam ó sọ fún pé <clears throat> kuntum tasta'jilun èèyàn tí ẹ jẹ́ èèyàn tó máa ni. ìmọ̀ kájú nínú ewu ni. الحكم قبل التثبت أو التثبت قبل الحكم ìmọ̀ fìdí ọ̀rọ̀ rinlẹ̀ ṣáájú ká tó dájọ́ púpọ̀ nù wá máa ń dájọ́ ṣáájú ká tó fìdí ọ̀rọ̀ rinlẹ̀. yálà lágbájá kan tí a rí lórí ìṣesí kan ṣàwọn àmọ́ tó fà á ò mọ́ a ó dájọ́ lórí rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní takuwa lónìí tí ń fi ń géèjì gbàgbọ́ àwọn èèyàn ọ̀dọ̀ rẹ̀ ní géèjì ìmánì ń bẹ tí ó fi máa mẹ́ni ìgbàgbọ́ rẹ̀ jò sí títí ẹ̀. Ònṣọ́lọ́mùbá sallallahu alaihi wasallam ó náà Walid ibn Uqba kó lọ gba zakawa ní Banu Mustala. Dídébẹ̀ tí ó débẹ̀ ó lérò pé wọ́n ó gbógun tiwọn ni. Ó darí padà wá bó bá pé wọ́n láwọn ọ̀yọ́ zakawa wọ́n tẹ̀ ń dìde láti gbógun tì mí ni ó ń sọ ọlọ́run bá kò kánjú bí wọ́n ti máa kánjú ni pé àfa alágbájá ó kó sínú kinní kan àfa àtàmẹ̀dò ó kó sínú kinní kan. in ja'akum fasiqun binaba'in fatabayyanu. dípò kí ìkan bọ́rọ̀ wá gbá ọ wádìí rẹ̀ dáadáa ná. ń sọ ọlọ́run bá wá gbé Khalid bin Walid dìde pé lọ́ọ́ wò wọ́n. Khalidu débẹ̀ ó rí wípé àwọn ẹni ṣetán láti yọ zaka wọn ò ṣetán láti gbógun ti ọlọ́run bá tòjíṣẹ́ rẹ̀ àti tíwọ náà bá farabalẹ̀ ó rí pé ìfẹ́ rẹ làwọn òbí rẹ ní wọn ò kórìíra ẹ̀sìn tó ń ṣe àṣà ìkò farabalẹ̀ rẹ ni ò jẹun gbẹ́sìn rẹ yé ẹ̀ka náà tó dìde náà lọ́pọ̀ wọn mọ̀ tẹ́tẹ́ ǹjẹ́ sọ́tẹ̀ ẹ̀ máa ti débi tí wọ́n dàbí dáàmú. ẹ̀kan náà tó rí ìyàwó rẹ lórí ìṣesí kan náà lọ gbàgbọ́ nú ọkàn rẹ pé ń yálè ìjẹ́ tó o bá wádìí dáadáa kò bá yí ọ pé ẹni tí wọ́n rí pẹ̀lú rẹ ọmọ ìyá rẹ lọ́kùnrin àtẹ̀sẹ̀bùtù kọ́bìlẹ̀ lọ́kùn ọ̀ ń kẹ́jú òun náà làlámàrí rẹ ò fi sunwọ̀n. Usama bin ọ̀tẹ̀ sì ń pa àwọn mùsùlùmí lójú ogun ó pa kíní ó pa kejì Usama kọjú rẹ̀ ó gbógun tì í wọ́n já ọwọ́ wa ká tán ló wá ní la ilaha illallah ẹsẹ̀ kan náà ni Usama pa labari dọ́dọ̀ ń ṣe ọlọ́run bá sallallahu alaihi ti ń sọ fún wípé ashaqaqta qalbah sọ wọnú ọkàn rẹ̀ ni kí ni tó fi jẹ́rìí pẹ̀lú la ilaha illallah idha jaa biha yawm al-qiyamah bó bá mú la ilaha illallah rẹ̀ wá lọ́jọ́ al-qiyamah. Usama ní nkórìíra pé mo jó mùsùlùmí àfọjọ́ yìí torí pé ìsìláàmù wa ẹlẹgẹ́ ni kí ló wá fà á tó fi já pé lẹ́ẹ̀kan náà ni wọ́n sọra rẹ̀ di sẹ́kẹ́tì ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ ni dèédé àlùjánnà wà túláàsì ni pé káwọn èèyàn sì wọná lọ́dọ̀ rẹ̀. àtẹ̀fẹ́bùtù kọ́bìlà lókùn bọ́ọ̀ bá fìdí ọ̀rọ̀ rinlẹ̀ ọ̀ọ́ni lè dájọ́ làwọn onímọ̀ ni mọ̀nsábàtà nábà ẹni ìmọ̀ bá jókòó sọ́dọ̀ rẹ̀ náà lè so dáadáa máa ń tara rẹ̀ jáde. bọ́ọ̀ bá gbé nǹkan kò léwu kí lọ gbìn sára rẹ̀ kò sí mà íńtánẹ́ẹ̀tì ló ti ń nímọ̀ rẹ̀. alistajan níbi ìmọ̀ kálukú wo lásìkò tó pọ̀ pẹ̀lú àwọn onímọ̀ mọ́ wọ́púlù zaman tá a kọ́ lọ́dọ̀ alimami Shafi'i kò sí mbẹ̀ mọ́ tá a bá ti browse àti discola àwọn náà máa ṣe fatwa. kò yé wa usulu fiqh kò sí mbẹ̀ fiqhul awlawiyat kò sí mbẹ̀. فقه الواقع أو ما أو ما ṣèdájọ́ bó tilẹ̀ jẹ́ sí pé ọmọ kindergarten ni tí ń sì ń sọ fún ẹni tí ń bẹ yunifásitì pé kò mọ nǹkan kan àwọn ọmọ kánjú níbi ọ̀rọ̀ ayé níbi àrísìkí asáàfẹ́ lówó yìí kíkájú òun náà ló fà á tí kálukú fi ń rin tí ò tọ́nú rìn táwọn èèyàn fi ń fi búrẹ́dì kó gbẹ̀jẹ̀ torí pé wọ́n lówó. wọn ò dún bẹ́ẹ̀ wọ́n máa ṣe aláǹgbájẹ àtàǹpàkò òkú tàbí àmọ́ àfín gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ ẹ̀ torí pé yóò lówó. الرزق ليس بالعجل الرزق سيكج والرزق مكتوب في اللوح بالأجل الرزق وانوكوك يا أيواني ولو صبرنا بابا سوروني لكان الرزق يطلبنا الرزق وما وواكيني ولكنما خلق الإنسان بالعجل أما كهجو تعدام منيه òun náà ní fi ń kanjú black friday ẹlòmíì ò tiẹ̀ wádìí rẹ̀ nǹkan spread ẹ̀ náà ni. wọ́n ń polówó ẹbọ wọ́n ń polówó ọjọ́ èṣù wọ́n ń polówó àṣà tí ò sínú islam ríra nǹkan ọkọ léwu àmọ́ nǹkan dì mọ́ lọ́rùn náà léwu. nínú hadith sábẹ̀ gbẹ̀ndùn ó ní. جاء رجل إلى النبي صلى الله عليه وسلم أن كواب النبي لباسطي نذرت أن أذبح بقرة أو ذبيحة ببوانة مليلي بين بانكاكا في بوانة إن شاء الله بس بيلورة كوي شو تكن بمبت ونسبي ìbéèrè tẹ́ ọ́ bí wọn náà nù ó jumia tó ń patronize torí kí lọ́ọ́ fi ń patronize rẹ̀ ṣé nǹkan kan wà tá ń polówó rẹ̀ ni tó fi wájá sí pé nítorí rẹ̀ lọ́jà ṣe cheap. man tashabbaha bi qawmin fahuwa minhum wọ́n ti sọ min qadim wa man yatawallahum minhum minkum fa innahu minhum. Allah azza jalla ni tó bá kọ́sẹ̀ wọn nù yín òun náà dára wọn. fal a'yadu min khasa'is al-adyan àwọn àjọ̀dún nínú àwọn ẹ̀ṣà ìjọsìn ni. torí pé oníṣàngó wa ń ta àádùn aláàlẹ́ làádùn ṣùgbọ́n lásìkò ṣàngó wọn àádùn wa chíìpù ni wọ́n bá ń torí rẹ̀ rà wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ìrànwọ́ ló ń ṣe fún ọ lórí ẹ̀ṣẹ̀ àtàbúrú tí wọ́n ń ṣe káàkiri ni. alqawlu ala Allahi bighayri ilm a máa kájú lórí ìdájọ́ ti sọ̀rọ̀ kálukú ní wọn ń gbẹnu ọlọ́run bá sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ti ń wíwọ̀n bó ti máa rí náà láà ẹ allahu allah taftarun sọlọ́run ló yọ̀ǹda bẹ́ẹ̀ fún yín abẹ́ ń dáadáa parọ́ fún ọlọ́run bá. وتقولون بأفواهكم ما ليس لكم به علم ẹ ń wí nǹkan pẹ̀lú ẹnu yín ní tẹ́ وتحسبونه هينا ẹ wá ń lérò pé nǹkan lásán ni nǹkan wí nínà bóyá ọkàn rí tẹnìkan wí níbi kan ìwọ náà bá ń wí sọ́ra rẹ o wa huwa inda Allahi azim nǹkan tó ń wí ohun tó léwu wájú ọlọ́run bá ní. kò sí láìsí bá a bá kájú lórí àwọn nǹkan wọ̀nyí. àmọ́ ká kájú lórí gbogbo ohun tí ó sọ àmúrè ọlọ́run bá wasari'u ila maghfiratin min rabbikum ẹ ṣe alápá ń tètè lọ síbi wíwá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba yín ìmọ̀ kájú lọ síbi wíwá táwọ́gbà dáadáa ni ìkájú síbi dáadáa badiru bil a'mal fastabiqul khayrat àwọn máa kájú lórí dáadáa Allah azza jalla sọ pé innahum kanu yusari'una fil khayr. wọ́n máa kájú lórí dáadáa istajal fi tawba kákájú lórí títúbà lórí ẹ̀ṣẹ̀ istajal fi ẹ̀dá ìdẹ́yìn kákájú lórí pípé àbí sísan gbèsè ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tán bá gbowó wọn ò ṣetán láti dá a padà wọn ò lọ́ra torí kan fẹ́ tẹ̀rí ni. man akhada amwala an-nas. ẹni bá yáwó àwọn èèyàn ó gbà á lọ́nà tó tọ́ àbí tí ò lẹ́tọ̀ọ́ yuridu ẹ̀dáhà ẹ̀dáhà ó lérò láti dáwó òun padà adàlọ́hù àná ọlọ́run mọ̀ bá a san padà. wọ́n mẹ́ni ẹ̀kọ́ ẹni bá gba owó àwọn èèyàn yuridu ìtìláfàhà àtìláfàhùn lọ tí ó ṣetán láti dá a padà ọlọ́run parọ́ ẹni bẹ́ẹ̀ mu nínú nǹkan táwọn máa kánjú sí. Si ìkánjú lórí hajj ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lówó lónìí àmọ́ wọ́n ṣetán láti jẹ súyà fifty thousand lórí ìjókòó kan wọ́n ṣetán láti ṣe fàájì wíkẹ́ndì two hundred thousand man arada alhajj falya'jal anábìlẹ́ni tó bá rò kan hajj kó kájú nínú tó yẹ ká kájú sínú ká kájú lórí sísínú eléyìí sọ́nà ni. nsọlọ́run bá ní àwọn àlùmọ́ mi wọn ò ní yẹ wọn ò ní gò lórí dáadáa lópin ìgbà tí wọ́n bá ń kánjú sí mi ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin ẹ̀tú ẹ̀dá tó fi kulli shay'in khayr kásì mẹ́jọ níbi gbogbo nǹkan pátá orí ni illa fi amali al àti níbi gbogbo ọ̀rọ̀ al a ó máa kánjú níbàámu títí bí àti ní a máa ṣe ẹni tí ń kánjú lórí àlámọ̀rí ayé rẹ̀ kó kọ̀ǹtún ara rẹ̀ pẹ̀lú àtìbọ̀tán àwọn tí wọ́n ti kú torí ẹni bá wàwàkuwà níbi mọ́tò yóò pàdé ikú rẹ̀ kódà ń bí oúnjẹ jíjẹ oúnjẹ ọlọ́run bá ní bàrídù ta'amakum yubariku fi ẹjọ́ oúnjẹ yóò tutù àlùbáríkà owó ọ toró lè ṣe ń ṣùtà kò sábúrúkú ó jẹun tó gbóná. àmọ́jọ́ máa níwọ̀n má bora rẹ lọ́fun. bẹ́ẹ̀ náà gbogbo àlámà yìí kásìmẹ́dọ̀ níbi kíkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ in tó ṣókùnkùn sí ọba ṣe pẹ̀lẹ́ ọ padà gbọ́ yé ń bi sọ́nà bọ́ ọba ẹni bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò rọrùn fún un láti rọ́lọ́run bá sí. wọ́n sọ lọ́run bá sọ fún Abdul Qais pé àwọn ìwà méjì kan ń bẹ lára rẹ̀ tọ́lọ́run bá sì nífẹ̀ẹ́ sí ṣíṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ṣíṣe jẹ́jẹ̀jẹ́ ìyẹn lè jẹ́ni tí ó dákẹ́ jẹ́jẹ́ tí jàgídíjàgan sì ń bẹ lára rẹ̀ ìyẹn sì lè jẹ́ni tí ń ṣe jàgídíjàgan tí ó sì jẹ́ni tí ìdákẹ́ jẹ́jẹ́ máa ń bẹ lára rẹ̀ torí bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì ṣíṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tara àti ṣíṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹnu nínú màálìmù àwọn ahlìdíìnì nínú ntàǹfin mẹ́ni ẹ̀sìn nu ìwà ńwara ìkánjú ìsárédájọ́ ìwé ńtọ́ mà nípa rẹ̀ nínú tí ó ṣàkóbá ìgbésí ayé rẹ̀ ni o má dalé rẹ rú pẹ̀lú kíkánjú má lu àwọn ọmọ rẹ ńlùkulù torí ìbínú ìkánjú má wáwó wákúwàá torí pé ọ̀nkánjú láti lówó gbogbo ẹni bá sáré bal tuhibbuna al-ajila ìkánjú náà lẹ́ ń wá ayé ìkánjú ṣùgbọ́n tá a bá lálùkìyàmà ni tó sì ń bẹ lọ́kàn wa ìkìláàsù máa bẹ lọ́rọ̀ ẹnu wa torí ìfarabalẹ̀ yóò máa bẹ ń bí ṣe sí wa torí àìtí máa ṣètò tá a fi máa lérò pé a ó máa ṣe sí i eléyìí ni ó máa fà pé ká jẹ́ ní ìsúnmọ́ lọ́dọ̀ ọlọ́run bá tasi jẹni tí ọlọ́run bá ó mójú kó fún qumu ila salatikum yarhamkumullah. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة على الصلاة قد الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله ولا تختلفوا واعلموا أن خير أعمالكم الصلاة أول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 وجعلنا جهنم للكافرين حصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرا وجعلنا لتبتغوا فضلا من ربكم ولتعلموا ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائرا في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تذر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من رأى وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتلقى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر

السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله